Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ká celebrate Independence Day kò kí ń ṣe nínú ìṣe àwa Mùsùlùmí nínú àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ọ̀gbàlódé ni tó dẹ̀ jẹ́ pé tó yẹ ni pé kí Mùsùlùmí kó sàkún. Àkọ́kọ́ Independence pé a kúrò lóko ẹrú. Tá a bá wò ó pọ̀ nú àwọn sọ̀hábà tó jẹ́ pé ẹrú ni wọ́n tí wọ́n gba òmìnira kúrò níbi ìjẹ́rú. So látara kán gbòmìnira yẹn kò jẹ́ nǹkan tí wọ́n ń celebrate tó bá jẹ́ pé ohun tó dáa ni ká máa celebrate pa kúrò lóko ẹrú àwọn sọ̀hábò bá máa ṣe torí pé inú nǹkan tí wọ́n ń ṣe nígbà ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ò sí nínú àṣà wa mùsùlùmí àyìn ìdí tá a ti fẹ́ ṣe pé à ń ṣọdún à ń ṣàjọyọ̀ ànábì sallallahu alayhi wa sallam ti sọ fún wa wípé qad abdalakumullahu biha bi'idayni ọlọ́run ti fẹ̀yìn mùsùlùmí ní àìdì méjì tẹ máa fi rọ́pò gbogbo àwọn àìdì tí àwọn èèyàn ń ṣe ká ṣe independent day gbogbo eléyìí ó dà gẹ́gẹ́ bíi ká ṣe eh, alẹ́sífáàlì bíi rọ́ọ̀sì sánà ni gẹ́gẹ́ bíi first day of the year january first àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn days táwọn èèyàn máa fi ń celebrate ọdún tuntun tó fi mọ́ pé à ń celebrate ìjírá nínú àdáadáa lẹ́ nínú ẹ̀sìn ni so tá a bá lè celebrate ìjírá kí la wá ń wá káàkiri níbi tí à ń celebrate independent day ẹ bá sì wo náà àwọn èèyàn aṣòwò ló fò wọn àtàtà rẹ ṣe ṣìnà wọn aṣaburú lóríṣiríṣi ìlú mẹ́mọ́ pa wọn ń ṣe celebration ìgbà òmìnira àwọn ìlú tó yẹ kí wọ́n reflect lórí bílù ṣe rí sílùú ọ̀dà tí ò ṣe gbogbo àtúlà ń ṣàjọyọ̀ kí ló kọ́ọ̀lù fún celebration so kò bá kúlù mu kò bá làákàyè mu kò sì tún bá òfin ẹ̀sìn tó jẹ́ nọ́kúlù àwọn ẹgbàá wa kò bá mu so káwa mùsùlùmí ká jìnnà sí kọ́lọ́ọ̀bà lè kí ọlá kó má ṣe ìlà wa níbi títí náà tí wàá ti kù barakallahu fikum.